قديم بلا ابتداء دائم بلا انتهاء لا يفنى ولا يبيد ولا يكون إلا ما يريد لا تبلغه الأوهام ولا تدركه الأفهام ولا يشبه الأنام حي لا يموت قيوم لا ينام خالق بلا حاجة رازق بلا مؤنة مميت بلا مخافة باعث بلا مشقة ما زال بصفاته قديما قبل خلقه لم يزدد بكونهم شيئا لم يكن قبلهم من صفته وكما كان بصفته أزليا كذلك لا يزال عليها أبديا ليس بعد خلق الخلق استفاد اسم الخالق ولا بإحداث البرية استفاد اسم الباري له معنى ربوبية ولا مربوب ومعنى الخالق ولا مخلوق وكما أنه محي الموتى بعدما أحيا استحق هذا الاسم قبل إحيائهم كذلك استحق اسم الخالق قبل إنشائهم ذلك بأنه على كل شيء قدير وكل شيء إليه فقير وكل أمر عليه يسير لا يحتاج إلى شيء ليس كمثله شيء وهو السميع البصير خلق الخلق بعلمه فقدر لهم أقدارا وضرب لهم آجالا ولم يخفى عليه شيء قبل أن يخلقهم وعلم ما هم عاملون قبل أن يخلقهم نعم، الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم عبد الله سيد الله عبد سبحانه وتعالى الحمد لله الله بعد في أتون شنو فوالات في بلدار سوانير لي ما بعد باتي عبد القفو أترى عليكم إكاد جفاء نبوة محمد صلى الله عليه وسلم أتي ورادات وصحبات التي طيب ناره سوف رجال القيامة أنبي الله نعم ويقول كل ما شاء الله يموجكم لا يفيو قوة نعم gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí a ń bá bọ̀ lórí tírà àfàwà Abu Ja'far at-Tahawi rahmatulah rahmatan wasi'a wa rahmatulahu jami'a ulama'ina. abá ọ̀rọ̀ débi kọ́lù khalaqal khalqa bi'ilmihi wa qaddara lahum aqdaran wa daraba lahum ajalan. Allah subhanahu wa ta'ala nínú àkídà ahlus sunnah wal jama'a òní ẹni pé abọ́dọ̀ gbàlagbà tán pé ọlọ́run bá subhanahu wa ta'ala. ó dá gbogbo ohun tó dá pẹ̀lú ìmọ̀ rẹ̀ ni ẹni pé ìmọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó gbogbo nǹkan tó dá fún ẹni pé kò sí nǹkan tọ́lọ́run bá dá tó jẹ́ pé ó ṣe é sì dá ó ti wà nínú ìmọ̀ rẹ̀ pé òun dàn kẹ́ bákan náà qadara lahum aqdaran kí ọlọ́run bá subhanahu wa fi ó gbogbo nǹkan ó gbogbo nǹkan pátá gbogbo nǹkan pátá ló fi sí gbogbo nǹkan pátá ọlọ́run bá sì fi àsìkò tí ó lò sí ìyẹn ló fà á ta fi lọ síbi àdìsẹ́ umu habiba ramla bint abi sofiyan wípé àròsọ sallallahu alaihi wasallam anabi bá ìyá yìí tó jẹ́ ìyàwó anabi sallallahu alaihi wasallam ti ń sàdúrà pé allahumma mati'ni bi zawji abi abi sofiyan wa bi muawiya ìyá yìí ń ṣe àdúrà àwọn ọmọdé ọlọ́run bá subhanahu wa ta'ala yìí pé ìwọ ọlọ́run ọba jẹ́ kí ẹ̀mí ọkọ mi ó gùn kí n lè bá gbádùn ẹ̀ dáadáa tó jíjọ́ tó jí ọlọ́run Abu jẹ́kẹ́ mi rè ó gùn bákan náà ọmọ ìyá mi Muawiya ibn Abi Sufyan jẹ́kẹ́ mi tiẹ̀ náà o jẹ́kẹ́ mi rè ó gùn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó ká dùá yìí wọn sọ fún yín pé nítorí o ṣàdúrà o ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti ní èbùbù tó pà fún nǹkan kọ̀ọ̀kan rẹ̀ ṣùgbọ́n àbí ni oṣù mọ́mọ́ oṣù mọ́ bí ọlọ́run bá subhanahu wa ta'ala ibi kó dákun kó ṣe kí ni o kó láwọn kó o níbi ìyá náà kó mọ́ bí ọlọ́run bá subhanahu wa ta'ala ṣọlá náà kó n ti sàálùtì láàyò ìdá kàmínà àdábì fi náírà àdábì lè kọ́bẹ̀ kẹ́lẹ́ fi lè gbé ọlọ́run bá subhanahu wa ta'ala kó lọ́ọ̀ kó o níbi ìyá àti ìyá sàárè àṣàlàyé pé ìdánilẹ́bí sallallahu alaihi wasallam sọ fún yìí òun pè sí bí ìtòwà àfùdọ́lì ó pè sí bí ìtòlọ́lá jù lọ ní pé kéèyàn ó pọ̀ lẹ́ni tí ó mọ̀ ṣe dùá lérí umurul akhirah ìtòbá ní ṣe pẹ̀lú ọjọ́ kìyàmà ó ṣe pàtàkì ju kéèyàn ó pọ̀ lẹ́ni tí ó mọ̀ ṣe dùá nípa ayé lọ kòròbóyé tó ìyẹn túmọ̀ sí pé ẹlòmíì ń bẹ gẹ́gẹ́ bí sàlàyé pé ẹlòmíì ń bẹ tó jẹ́ pé gbogbo dùá rẹ̀ pátá orí ayé nìkan òṣìṣẹ́ kan tó jí tó bẹ ọlọ́run subhanahu wa ta'ala tó sọ pé ọlọ́run làmí kò níbi ìyanu ẹ̀rí pé níbi sallallahu alaihi wasallam anabi sọ̀rọ̀ nípa ẹnìkan tí wọ́n mọ̀ fi àjẹ́ nínú sàárẹ̀ nínú alùjọ́ kẹ́ àmọ̀ fún ayé pé torí pé lámìyàkó wọ́n ní anabi nígbà ènìyàn ò sọ rí níjọ́ kan pé rabbi gfin lè kọ̀tí àti ìyá ọmọ kìyàrá òjíjọ́ kan ní kó ronúkó ní wọ́ọ́lọ́n tí ẹ̀ tọ́ bá tí ẹ̀ fún ríjèmí náà lọ́jọ́ kìyàmá mọ́jẹ̀ wọn náà tó fẹsẹ̀ wọn bì kò rórí wọ́n làwọn má rọ̀ fi hayàtì sàkínísì bóòdù ẹ̀ ṣe lè lè gbèsè ayé tó yẹ pé gbogbo àti bá ń jí báyìí lórí ayé òṣèlú lẹ́kọ̀ọ́ náà sọ àrọ́sọ̀ sọ̀rọ̀ àlọ́ sọ́lára ó ń dá ó ń dá padà àti pé hadith Anas ibn Malik radiyallahu anhu tó sọ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó fi àdísì kó òun kó fẹ́ bákan náà tó sì fẹ́ kẹ́mi òun ogun faliyasil rahimahu ṣọlá ọba ni kó máa da mọ̀lẹ́bí kó máa da kùn bí papọ̀. àdàbídẹ́ sọ fún ìyàwó afọ́fọ́ habiba ni pé ìtò ń bẹ̀rẹ̀ yìí àjálù màdúrà màdúrúbà níta pẹ́lú subhanahu wa ba. ó ti fi àsìkò sí àwọn mímọ̀ kọ́ lọ́kọ́ bá a kẹ́ wọn wọ́n ti rí nǹkan tó ní ṣe pẹ̀lú àjálù ọjọ́ orí tá a lò ọlọ́run ọba ti fàsìkò sí gẹ́gẹ́ bá sọ sallallahu tó tó bá ń dakùn bí papọ̀ nígbà tí ibà sáyẹ̀sì láyé mọ́ lágbájá irú ìdòwò tá a fẹ́ ṣe inú ìsìn ó ti ten thousand kì bá fi rẹ̀ yóò máa jẹ́ sọ́dá kọ̀ fún kúrò bá gbọ́ yóò yóò máa jẹ́ sọ́dá kọ̀ fún. kẹ́lẹ́ bó ti jẹ́ pé àròsùn sọ̀rọ̀ lọ́wọ́ àlewà àlewà sọ́lá tábà sọ pé ànábì òkú ìtumọ̀ ẹni pé ó kú tara ni àbí ṣùgbọ́n dúpọ̀ gbàdá dákọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlewà sọ́lá bẹ́ẹ̀ ni àwọn sọ̀hábà bá a ṣe ń sọ̀rọ̀ wọn bá a ṣe ń sọ̀rọ̀ ń bá wọn abẹ́ ẹ̀kọ́ ni. so ìdá ẹnikẹ́ni tó bá yẹ pé ó kẹsàn-án pẹ̀lú rúwà yìí nígbà wọn bá ní yóò lò lọ́jọ́ orí náà ni yóò lò torí kí bàláhùn àjọ sọ lẹ́yìn rẹ̀ àtàwọn ará tí ó ti ti rí ṣe yóò jẹ́ kí ni o yóò jòrí rẹ̀ fún un. eléyìí ó yá mi eléyìí ó já wa a wa pé àdúrà ẹ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ kì eléyà ni ìta àdó lórí ẹ̀ ibi táwọn fẹ́ lọ wọ̀lọ́mù yẹ kópa aléyìí ṣé òun kọ́bìlà àyànkúlókọ́hún wàhálì màmá ahùn màmìlún kọ́bìlà àyànkúlókọ́hún. afọ́jú nínú bọ́lá ìmọ̀ ọlọ́wọ́n ọba yìí ṣẹ̀pá sọ wípé kọ́lá kọ́lá kọ́lá kọ́bì màdá bí ẹ̀lmí yìí ọlọ́wọ́n bá dá gbogbo nǹkan pẹ̀lú mọ̀ rẹ̀ ẹ̀dá kó ó gbà farabalẹ̀. afọ́wọ́n ni síwájú kọ́lọ̀ ọba tó dá nǹkan yẹn wàhálì màmá ẹ̀hùn máa àmì ìlú rẹ kọ́bìlì àyàkùlùkọ̀ ọlọ́run ọba ti mọ ti gbó kálukú ó yà kọ́lọ̀ ọba tó dá lóbi pé ọgbẹ́jà ya tọ́gì mọ́ ọlọ́run ọba lọ́wọ́ láà láà àbúrò ní o ti mọ́ ọlọ́run ọba lọ́wọ́ láà torí kí ni ti bí fìlà ṣe le tó yẹn bí kọ́ọ̀rù ṣe bí abúláàbù ṣe lo tó yẹn àbújá àlọ́ ṣe lo tó yẹn ọlọ́run ọba ti mọ tí wọ́n yà kó tó dà o. pòròbóyé ìtọ́níkàlùkù ó dà tí ó yà àtiwà tí ó wù ọlọ́run ọba ti mọ̀ kọ́bílá àyè àkùlù o. eléyìí ló fà tó fi jẹ́ pé àwọn onímọ̀ wọ́n lọ síbi ìdájọ́ àwọn àwòládùn mùṣìríkìn kí ló pé o. àwọn ọmọ àwọn ẹlẹ́bọ àwọn ọmọ àwọn àdùlùkìtàbù wípé tá a bá sọ pé ọlọ́mọ subhanahu wa ta'ala ó ti mọ làmì àkùfàlẹ́ yìí ṣéun kọ́bìlà àyàkúlókọ́hún wà á límẹ́ máa wù máa mi lù ú ná kọ́bìlà àyàkúlókọ́hún. kámi gbàgbé tá a bá sọ pé kọ́bìlà àyàkúlókọ́hún ó lè má jẹ́ pé kó tó dá wọn nìkan ó lè jẹ́ kí ẹ tó ṣiṣẹ́ torí pé wallahu khalaqakum wa ma ta'malun fi sọ́ọ̀tì sọ́fàt adẹ́pẹ́lẹ́ àmọ́ ìlú wa àwọn táwọn ṣe ní sẹ́nà kiri o lára ẹ̀dá ọlọ́run báyìí láti sàlàyé mọ́ta sọ nípa àdárí wípé ulaika hum sharrul bariyya kẹ́tí gbàgbé. torí wa ní sèso pé nínú kí ọlọ́run bá fi ròyìn wọn torí ebi ṣe sí àtẹ̀sí wọn. so ìdá nínú nǹkan tó lọ́run bá ní mọ̀ nípa náà ni ìta àmọ̀ ṣe bá a ṣe jókòó nísìn lánàá gbogbo wa lè mọ̀ pàápàá mi lónìí dẹ̀dẹ̀dẹ̀ hàtìmọ̀ àkàbọ̀ pé àtọ́lọ́mọ but ọlọ́run bá ti mọ̀ pé àwọn àmì ló ní àwọn táwọn àmì tó yẹ lánàá ṣe àti àti ẹni tí ó pẹ́ dé àti ẹni tí ó fẹsẹ̀ àmì tá a fi pẹ́ ọlọ́run bá ti mọ̀ bẹ́ẹ̀ náà ni lọ́dún mẹ́wàá tó ń bọ̀ kọ́lọ́jà àdúgbò náà lọ́bìnrin àáfíà wàsálàmù alábíyìn ọlọ́run ọba ti mọ báwo gbogbo ọba ṣe wà mí nìṣe ọdún mẹ́wàá kò sọ́ka ọdún mẹ́wàá láìsí àlàmà ti wà mí báyìí ò lè sọ. ọlọ́run ọba dẹ̀ ti mọ ìdí ó ṣẹlẹ̀ kódà ìdí ò ní dìgbà náà tó bá dìgbà náà kí ni ìfàmọ́ ẹlòmíín bẹ bọ́lá kan náà kó ìtẹ̀ kù kọ́lọ́n kó foríjì gbọ́ àwọn àtàtì lọ. ihe ọmọ òpè á káyé lágbájá ń ni ah, ìbá ti hákùrù hàn tẹ̀ bẹ́ẹ̀ tó gbówó àlẹ́ kéwú táìmù lẹ́dí hákùrù hàn lọ́wọ́ ní kúdé ìwọ ló bẹ́ẹ̀ naam nínú èrò ọlọ́run ló mọ ìtì wọn ò bá máa ṣe káàkó mo rò bí ọ̀rọ̀ yẹn yá mi. ìyẹn ló fà á nínú àdìsá abúlé ibn Abbas radiyallahu anhuma wa ardahuma tó fi wáyé pé ìgbà táwọn èèyàn wọn ní sáàlà Rasulullah rọ̀sọ̀lọ̀ àwọn èèyàn yọ̀bì àbúsọ̀lá lè nípa an awladil mushrikin wọ́n lọ bèrè nípa àwọn ọmọ àwọn tí mo yẹ ṣe mùsùlùmí lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n wá kú síwájú kí wọ́n ó tó bàlágà sẹ́wọ̀ pé oore ń bẹ nínú àwọn àǹfààní tẹ́ tó bá bímọ tó pọ̀ máa jẹ lálùkìyàmà ẹ wo hadith àbúrẹ́ rọ lọ́jọ́ làánú ọ̀dọ́ òun sọ nínú àǹfààní tẹ́ tí yóò bímọ ó jẹ ní àlùkìyàmà ò ní wípé ìdààmọ́tàlẹ̀ ìsáàní kọ́tọ̀ àánú amẹ́lẹ̀ owó ìlànà ìfàlà àtàbí téèyàn bá ti kú gbogbo téèyàn ti pátá wọn pàwé ẹ̀dẹ̀ àti kàbẹ́ta ẹ̀ ni sọ́dọ̀kọ̀tì ilmu tafari lẹ́yìn àná wọ́n àdìrí sọ́ọ́rẹ́ yẹ́dẹ̀ òòlà ọmọ rẹ̀ téèyàn bá fi ayé lọ yóò máa ṣe àdúrà fún yàn nínú ìtọ́jú bàbá yẹn àwọn ìwà àwọn Yorùbá wọn sọ̀rọ̀ kan wọ́n ní iye tó bá bí ní èèwọ̀ yàrá rẹ̀ àbí ṣé ìyẹn gan òótọ́ àwọn sọ pé iye tó bá bí ní ó ṣàdúrà fún ọ tó bá kú bàbá iye tó ṣe kí ni o iye tó bá bí ní ó ṣàdúrà fún ọ tó bá ti kú tán tó ìtẹ́wọ̀ yàrá rẹ̀ ọ̀yẹ́ ìgbà tó kéré bó ti kí sàdúrà fọlẹ́yìn kù nínú èrè ọmọ ni wípé téèyàn ò bá sí láyé mọ́ ọmọ ò ṣe dùn àfún yẹn kálọ́mọ mẹ́ta ló bí tí gbogbo wọn sì jẹ ọyà dáadáa àdúrà mẹ́ta wọn bá bí twenty nǹkan naam twenty ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé àwọn olóòtú máa bí àwọn olóòtú máa bí olóòtú pé nínú àǹfààní ẹni tó bá bímọ tó tí ó jẹ nígbà tí ó bá ti ojú kejì ni mo fẹ́ lò àríwá nìkan nínú àwọn èèyàn kọ́ wá jẹ́ mùsùlùmí kọ́ wá jẹ́ wípé Allah subhanahu wa wá pa ọmọ rẹ̀ mẹ́ta nínú wáyà mi ó pè méjì níbo làwọn ènìyàn àdébíyẹ lẹ́yìn ọ̀kan náà nǹkan alamuhim tọ́mọ rẹ̀ wá ṣáájú ẹ̀ lọ illa adkhalahu Allahu al-jannata illa adkhalahu Allahu al-jannata. àyàfi kọ́lọ̀ ó ti sábà ìkẹ́ rẹ̀ tí ó fi bá ẹni tọ́mọ rẹ̀ kú yẹn tí ó fi bá tó jẹ́ mùsùlùmí náà ń sọ ọ́ àfikún ọmọ bá torí ìdí nǹkan fi wọ̀ sí àlìjẹ́nà torí ìdí pé kí ni o ọmọ rẹ̀ fi ayé lọ ṣùgbọ́n ọmọ jàmù ni pé ìdílé wa mẹ́lò pé ọmọ yẹn tí èsì ìbàlágà èsì pé àwọn abẹ́rẹ́ ọkọ̀ ọmọ òun kú o sóye but ìyẹn náà tó jámọ̀ yìí pé a jẹ́ pé nínú àǹfààní ọmọ bíbí tó bá yè téèyàn bá ṣáájú ẹ̀kú ó lé èso rẹ̀ tọ́ba tó jẹ́ tọ́ba tó bá gbà ájú tọ́ba tó sáyé yẹn lọ orí náà bẹ́ẹ̀ sóore ẹ wá wo ìdàkejì náà family planning gbé fún wa ẹ bìnrin dọ́kítọ̀ tó ti yé tó ìdàkejì tó alimuhim ìfẹ́ràn ní pé àwọn ọmọ kèfèrí tí ò tí wàá bàlágà ìgbésẹ̀ lọ ni pé àwọn ọmọ mùsùlùmí tí ò tí bàlágà tẹ̀ bá kú ẹ̀wọ̀n ọmọ wọn bá fi wọ́n ti bá wọn bàbá wọn nínú àdìsá wọ́n bí ànábìlẹ̀ nípa àwòládùn mùṣìríkí nípa àwọn ọmọ ẹlẹ́bọ tọ́jà pé kọ̀bíyà tí wọ́n náà àwọn náà kú kọ́tọ́ bàlágà ẹ̀sẹ̀ ẹ̀sì gẹ́gẹ́ fẹ́ sí jọra wọn àbí. òṣèlú wa ni Allahu a'lam bima kanu amilin. ànábìlẹ̀ tọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan ló mà tí wọ́n máa ṣe. ibi táwọn fẹ́ dúró ibi táwọn ìlú àdìsí làdí nítorí bí sọ yẹn pẹ̀lú táwọn afọ yìí pé wàlàm yàkfà àléyìí ṣe é ón kọ́bìnà àyàkùlókọ́hún wà á lìmà máa hùm àmì lùúnà kọ́bìnà àyàkùlókọ́hún. ọlọ́run bá ti mọ ìtí wọn ó mọ̀ ẹ́ ṣe ṣáájú kí wọ́n tó ṣe. yàrá nísìsiyà ọmọ yìí nìsọ ọmọ kẹfẹ́ tó kú lọ́dún mẹ́fà alápèjúwe tàbí kò ti bàlágà. àdébí sọ pé ọlọ́run bá ti mọ̀ kọ́bílẹ̀ àyẹ̀kùlùkọ̀ o kó tó di pé dá ìrànwọ́ ti dá wọn àwọn kó tó di pé iṣẹ́ yẹn gẹ́sẹ̀ kí ni o ó tọ́ wọn jáde. ilé wọn tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn onímọ̀ rahimahumullahu ta'ala ọ̀rọ̀ wọn kò papọ̀ lérí kí ni ó jẹ́ ìdájọ́ àwọn ọmọ kẹfìrí tí wọ́n bá kú ní àìtó ọjọ́ ní ní kátó di pé wọ́n dà pábà lára tó di ẹni sè ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ kakura ètò ọjọ́ ọ̀hún mọ́ sọ́dọ̀ àmọ́ torí pé wàdọ́rọ̀ bàdá wọ́n ọjọ́ ẹ̀tọ́ náà mo rò bí nǹkan tá à ń kíra yé wa tó bá jọ̀rọ̀ bá ti tó kò ní lọ tó bá pèsè kọjá ọ̀rọ̀ tó nìṣe kọjá ọ̀rọ̀ tó ti ta kọ́kọ́ dà sáyé abákan nínú àwọn onímọ̀ wa sọ wípé tó bá yẹ pọ́lọ́ ọba ti mọ ìdí wọn máa ṣe ń tẹ kí lọ́ọ́ máa kẹfẹ́ níbẹ̀ yà ju kẹfẹ́ rí lọ abẹ́ẹ̀kọ́ ni. Hmm wọ́n pẹ́ ọlọ́run bá ti mọ tí wọ́n mọ̀ ṣiṣẹ́ kí ni táwọn ti gbàlẹ̀ pẹ̀lú kẹ́lìmọ̀ yẹn sallallahu alaihi wasallam Allahu a'lam bima kanu amilin. apákan náà àwọn onímọ̀ sọ pé ó sì mọ̀ sí pé ànábì sallallahu alaihi wasallam ń sọ àwọn kan sọ pé ànábì gbé ara sá lórí àlámọ̀rí wọn. ṣe tọ́ nígbà tí wọn ò ti dàgbà tójú bọ́ ká mọ tí wọ́n ṣe ọlọ́run ọba nìkan ló mọ ntí wọn ò bá ṣe ká sọ wípé wọ́n dàgbà ìtumọ̀ yẹn yàgbẹ́ ọlọ́run bá nìkan ló mà adẹ́pẹ́ àtàwákù gbẹ́tọ̀ tó bá bẹ̀rẹ̀ pé kí ìdájọ́ pọ́ọ̀lù tó kú kó tó bàlágà sẹ́ni wọ́n sọ kẹ́ni sẹ́ni ẹ̀rọ àkọsọ̀rọ̀ àìlẹ́yìn ti wọná nìyẹn tó gbójá ma kí ni o gbójá ma kẹfìrí à gbójá ma pásítọ̀ Allahu a'lamu bima kanu amilin kí ló fi mọ̀ wọ́ sàpé nínú ẹ̀sìn wa alimọ̀kálàfù ni wọ́n la wọ̀pọ̀ la nǹkan bọ̀ lọ́rùn abẹ́ẹ̀kọ́ nínú fíkì ìbẹ̀rẹ̀ lóṣù sàwálíyà so alimọ̀kálàfù ẹni tí ó la wọ sọ́yìn la wọ̀ ẹ̀sìn bọ̀ lọ́rùn nínú ẹ̀ pé yóò jẹ́ bá mùsùlùmún báàlìg àkìlùn so ó bọ̀ jẹ́ báàlìg albulug bíbàlágà ṣẹ́rìtù mọ́jẹ̀mú kan lọ jẹ́ inú mọ́jẹ̀mú tá a fi máa ń sọ pé iṣẹ́ dọ̀rọ̀ yẹn fún yẹn ṣé bẹ̀rẹ̀ abẹ́ẹ̀kọ́ ilé fipá tó yẹ pé tí ọbẹ̀ kí bá ṣe hajj kó tó bàlágà wọ́n sọ pé hajj rẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ lálàáfíà ó lálàáfíà ṣùgbọ́n yóò padà sí hajj ìsìláàmù tó bá rògbòye torí kí ni kí ló kí ló fi lálàáfíà. tó dáa sọ̀rọ̀ lọ́wọ́ nígbà obìnrin kan tó jẹ́ pé ó na ọmọ rẹ̀ sókè yà rọ̀ alẹ́ àdàmì hajj obìnrin kan gbọmọ wá hajj ó sì pé nà bí ó sì ní hajj tó ti jẹ́ ń bí naam wàlàkì bẹ́ẹ̀ ni ọmọ yìí ní hajj ìwọ náà sì ní dáadáa bọ̀tà àwọn mímọ̀ ní fẹ́kẹ̀ sọ pé inú nǹkan tá a jì fi máa ń jọ̀ra àyà oníkíní wà alibulug so ìdá hajj ẹ̀ lálàáfíà ṣùgbọ́n yóò padà wá ṣe hajj islam tó jẹ́ ọ̀rọ̀ àyà tó bá bàlágà lọ́dọ̀ àmọ̀tá ìlú mi tó wà ń bẹ̀ ẹ́ pé tó bá jẹ́ pé bá bàlágà àmọ́júmọ́jú àràfà ńkọ́ lẹ́yìn òkè sọ̀rọ̀ hajj ni àbáwá alimuhimu ni wípé bí balaga, iná tó lè bàtà tó sọ pé lọ́gbọ́já ọjà lè ẹgbẹ́ lọ́wọ́ sọyìnrà nìzì lágbájá ó ṣe nǹkan báyìí ẹsẹ̀ báyìí fún tí ò bá sì bàlágà rúfin alukọlẹm àni sàdáàsà abẹ́ẹ̀kọ́ ni wọ́n gbé kálámù sókè fún àwọn mẹ́ta kan nínú ẹ̀ ń asọ̀gír títí ọmọ ìkéré tí ó fi bàlágà lẹ́sẹ̀ ọmọ bá mú ọ̀bẹ láyé máa gún wa ni gún mi wo bá gún ọ tó bá pọ̀ kò bí àkàn gbóná ọmọ lápòjọ ẹgbẹ́ kò sí láńtà àmọ́ láyé sí ẹgbẹ́ ẹgbẹ́ nǹkan gbóná rẹ̀ ọmọ wa ń rà lọ bẹ̀rẹ̀ rẹ̀ ẹjọ́ fún ọkọ̀ lè mọ̀ kó gbóná ẹ̀ ń gbẹ̀ṣẹ̀. pé ọmọ yìí nìsín kò mọ̀ tàbí ó ṣe nǹkan da ṣùgbọ́n àwọn èèyàn bẹ̀rẹ̀ sálà àwọn afáàkà sọ pé ànábì sọ̀sọ́lá yìí tó sọ yìí ká á nà wò gẹ́gẹ́ bá sọ́lá ń ṣe tàwa kù lórí mọ́sálà yẹn ìgbé tọ́ ọlọ́run ọba nìkan ló mọ ẹni tí wọn ò bá jẹ́ ìdàdà afáàkà sọ pé ànábì dá ọ̀rọ̀ padà sí asilu ni wọ́n ní kí ni asilu àná kúlù mọ̀lódìn yóò làdó ayọ̀lù gbogbo ọmọ ẹ̀kọ́ kẹpátá wọ́n bí wọn sórí Islam tọ́jú wọn sórí ìsìláàmù yìí kò dẹ̀ tí ì bàlágà ṣe pé yóò lè mọ ọ̀tún yàtọ̀ sí òsì pé mo fẹ́ ṣe kan pàdébí sọ pé fa àbàwáwú yóò àwọn yóò rí àwọn yóò bàbá rẹ̀ rẹ̀ méjèèjì àwọn wọ́n sọ àbí nẹ̀sọ́rọ̀ àbí jù àbí tọ̀ eléyìí tí á lẹ okùn rẹ̀ mọ́kùn mọ́ torí pé awulẹ̀ mọ̀ yí pé yóò padà di kèfèrí náà torí pé àdàbẹ̀ sọ́kọ̀ àbáwá wù yóò àwìdá ni tó tó wọlé bàlájà náà orí táwọn àgbà ń ṣe kí ni o tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe oyè yín nǹkan tá à ń sọ. tó bẹ́ẹ̀ níṣẹ́ àwọn ah, bẹ́ kótó bàlágà rẹ̀ wọ́n ti fẹ́ mú lọ bí bí abẹ́ ibi ilé fa wọn bí ilé bí ilé kíní gbá wọn wọ́n ti fún lóko wọ́n ti ṣe tọ̀hún. wọ́n ní ajá pé kèfòrí làwọn náà so pé Allahu alam mẹ̀kánù àmì tánàbí sọ ni wípé ọlọ́run ti mọ tí wọ́n mọ̀ ẹ́ ṣe náà ló fi tì wọ́n sọ́dọ̀ kèfèrí. kò yé o Allahu alam bí mẹ̀kánù àmì lé ọlọ́run nínú ọgbẹ́ rẹ̀ àtòyé rẹ̀ tó mọ̀ jù wá lọ ló fi jẹ́ pé ìgbà tó fẹ́ dá wọn o ó dá wọn sílé kèfèrí ó sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ti ya kèfèrí lọ́fẹ́ kí ni o ṣé bẹ́ẹ̀ yà wọ́n ẹ̀rí kan wá nínú sọ́ọ̀tì àlàm nígbà tó lọ subhanahu wa ta'ala tí ń sọ̀rọ̀ àwọn kèfèrí náà ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọwọ́ sọ̀kẹ́lẹ̀ kò wà láwùrù dù bàbá àwọn kèfèrí bá dé núyà ó mọ̀ pé ah, kálọ́lọ́ lè dá wa padà sáyé kálọ́lọ́ lè dá wa padà sáyé ni kálàyé kálà lè rí àǹfààní mi kálẹ̀ second chance mi kálẹ̀ ah àánú ìbá sọ́dọ̀ àdá ọlọ́ni láwùrù dù là áàdù lima ní wà ní ọlọ́ni kálẹ̀ abátáwọn ni là áàdù ẹ wo

ó ti mọ táwọn olóòwò lẹ̀ fẹ́ ṣe ń fẹ́ ó sì la ọ̀nà tí wọ́n gbà ṣe kí ni o tí wọ́n gbà rí ọ̀là kan. ọ̀bìtálì sẹ́wọ̀n pé àwọn àwọn àwọn lábá àwọn tẹ̀símọ́ àwọn gbà yí pé ọmọ kọ̀ọ̀kan ni ó alẹ́ ibùdó yẹn ń ṣàwó alàmọ̀ká náà ìlúsúra àlẹ́ yẹ́pùtò ṣẹ̀jẹ̀. so àwọn gbà yí pé lọ́dọ̀ tàwọn o kò sí báwọn kèfèrí ṣe kiri o bó ṣe fẹ́ yà dáadáa lọ́dọ̀ ọ̀tá wọn kò sí bó ṣe fẹ́ ṣe ntí ó padà dà náà ni pé yóò dà kèfèrí ọlọ́run àlẹ́ adínílà ọ̀nà mọ̀tàwá fà sọ́ra wípé tọ̀ ẹ jẹ́ ká sọ báyìí wípé awladul mushrikin àwọn ọmọ àwọn kèfèrí a máa sọ pé káfíìrù ni wọ́n fúkmẹ́n tí mo pè ó káfíìrù ni wọ́n ní kí ni o hukman la haqiqa àwọn sọ pé kèfèrí ni wọ́n nínú ìdájọ́ but ní pàápàá wọ́n ṣe kèfèrí yóò yé ní ìsìnbí nìlá dáàbò pé kèfèrí ni wọ́n nínú ìdájọ́ àtúnṣe sọ pé káfíìrù ni wọ́n fi ahkami dúnìyà kèfèrí ni wọ́n tó bá ti dìjájọ́ ayé ẹ bẹ́ẹ̀ àwọn tó sọ pé kèfèrí ni wọ́n mùsùlùmá wọ́n ní tí wọ́n bá kú ọmọ ìbá kú lọ́dún mẹ́fà níbo náà sùn sí sáàbù lọ́tẹ̀ mùsùlùmí ẹni ọ̀rẹ́ kúlùmọ̀ orí lọ́dọ̀ àfitọ́ tẹ̀ sọ lẹ́ẹ̀kan sáàbù lọ́tẹ̀ mùsùlùmí àní rárá sáwẹ̀ fún sákìrù sí la àní rárá ẹ kí wọ́n lẹ̀ ń sọ fún wa ẹ gẹ́tẹ̀ ṣé ákìrù sí la àní rárá sọ̀rọ̀ pé ìdáná ẹ bá sọ pé wọlé yẹ ẹ̀rẹ́sẹ̀ kí ni o ẹ̀rẹ́sẹ̀ ẹgbẹ́ ìdáná ṣe fẹ́ máa ṣe ẹ̀sẹ̀ àpò ẹ̀fẹ́ máa lẹ́mọ̀ pọ̀ máwọn yẹn àdáríkà àwòrán yẹ kò lónà ipe tọ àwọn aládùn mùsùlùmí àmọ́ sọ pé káfíìrù ni wọn hukman àìfi àkàmì dùnìyà kèfèrí ni wọn nínú ìdájọ́ tayé torí pé ádámà zọhàrọ nítorí fojú hàn ní abẹ́ẹ̀kọ́ ọmọ kèfèrí ló kú tó bá kú wà níwẹ̀ tó bá kú wà ní kírun síra tó kú wà níbi lọ àwọn kìnìún ìdí àwọn mùsùlùmí ṣùgbọ́n tó di òmùrò rẹ̀ áhírọ̀ wọ́n ní láhà kíkọ̀ àti sọ pé kèfèrí gẹ́gẹ́ ni nípa àpapọ̀ ọmọ yìí ó kèfèrí ni. kí ló sọ pé hukumẹ torí pé òun lè àbàwá yìí á lẹ ìdájọ́ wọn mọ́ ìdájọ́ àwọn òbí wọn torí pé àbẹ̀bí náà á lákọ̀ ìgbésí ayé wọn àwọn kí ni o àbàwá wù yuhawidanihi abi aw mi náà rẹ̀ rẹ̀ mẹ́ta ni ó bí ẹ̀ méjèèjì pé kọ́dọ̀rọ̀ máa ó lè wà nínú wọn yìí pé àbáwá ni o kò ní ní sọ di yahudi o wọ́n fi wá pé síbẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ so wọ́n lọ ìdá àwọn pé kẹfẹ́rí ni wọ́n hukman níbi kẹfì ìbàlágà bọ́ ti dájọ́ kẹfẹ́ yẹn láàfin tó pé táwọn olè àbáwá yìí bọ́ láhà kíkọ́ àti sọ pé pàápàá pò gẹ́gẹ́ ti kẹfẹ́ tó pé ní táìmù yẹn alàlùfẹ́ tó rà náà pàtó ti ìbàlágà òròbóyé fàáwù náà yìí alimami bìtẹ́ ìdá rahmanulahu àwọn wà ní ẹni tó sọ orin ọ̀tọ́ sọ léètà sọ káyọ̀ wípé tọ́ àwọn ọlọ́dún mọ̀ṣẹ́kìn á sọ wípé káfíìrù ni wọ́n hukman bọ̀ ní àkíkọ̀ ànígbò wọn ní káfíìrù. torí pé àwọn kan sọ pé tó bá dé àlùkìyà bó wọn tó bá dé àlùkìyà apá sọ wípé ọlọ́run ọba yóò ṣe ìmùtìhánù fún wọn. tóye gbọ́dọ̀ máa tẹ́sì wọn wípé báyìí àwọn kò kò fẹ́ẹ̀ wọlé tán tó bá jẹ́ kọ́rọ̀ àwọn aládùn mùsùlùmí là ń sọ ó fẹ́ẹ̀ súnmọ́ tá a bá sọ̀rọ̀ àwọn aládùn fatara àwọn tó yẹ pé ìsáàlà ìjánabi ọlọ́run kan kò dọ́dọ̀ wọn ṣe ọ̀rọ̀ yẹn ti fẹ́ẹ̀ ó sì fẹ́ẹ̀ lọ nígbà mùsùlùmí ọ̀bọ̀ aládùn mùsùlùmí pẹ̀lú ìtànàmì sọ̀rọ̀ àlọ́ àhálà bíi mẹ́kánù àmì tó dé ní so so fa ìdá nínú nǹkan tó fẹ́ fà yọ̀ bẹ́ẹ̀ ni pé ká fún mi bí mo ọlọ́run ọmọ kèfèrí tí ò bàlágà ọlọ́run ọba tún mọ̀ wípé ká ló bàlágà ni kí ni ìbàjẹ́ irú ẹ̀ ni ọmọ tí kédèrò pa láti tó ti yé ní sọ́tò káfà bí nígbà tí yẹn sọ fún mi pé ah, ẹ ọmọ àtẹ́tù nẹ́pùtà mi bẹ́ẹ̀ nẹ́pùtà ó tún pààyàn ní tọ́lá padà ń sọ pé amẹ́nu gbòòlà tọ́lá ọmọ yẹn àwọn òbí ẹ̀rọ yẹn jìgì ni wọ́n iná dá ni wọ́n ṣùgbọ́n ọmọ yìí ìfọkànṣí ìrẹ́ ayọ̀rẹ́ kọ́ ọmọ tó gbé yára wọn kò fọ̀rọ̀ ọmọ ilé padà sọ wọ́ọ̀dì kèfèrí sùfà àn ẹni ní ti báyìí kó ti sọ wọ́ọ̀dì kèfèrí tó ti ṣiṣẹ́ sọ wọ́ọ̀dì kèfèrí o mọ ọlọ́run ti mọ̀ pé yóò sọ wọ́ọ̀dì kèfèrí ooo ọlọ́run alábẹ̀bẹ̀ kánú àmì lẹ́yìn kálọ́mọ yẹn sẹ́kù ọlọ́run ti mọ̀ nǹkan tí ò bá ti bọ̀ nínú hikima ọlọ́run ọba ọlọ́run tó sẹ́kù so ìdán sábà sọ pé àwọn ọmọ tọ́jú ẹ tó àwọn ọmọ mùsùlùmí ti wọn kò sí kìláàfù lọ́dọ̀ sí wọn ẹ bá bàbá ọ̀dà ẹ̀jẹ̀ ká tó wá fẹ́ mọ́sálà yẹn lójú kó lè bá yí dáadáa ọmọ mùsùlùmí jẹ́ ti bàlágà tó kú àsọ̀bá wọn wà jẹ́nà àbí ó sì tún bí oore fáwọn òbí wọn àbí ṣé nínú ọmọ mùsùlùmí tí ń bàlágà ṣé gbogbo wọn ní ṣe mùsùlùmí ṣé àárín mi ti ní kèfèrí but kí ló tó fi jẹ́ pé agbẹ́dàájọ́ mùsùlùmí lọ́mọ yẹn lórí afẹ́ afẹ́ afẹ́ afẹ́ ṣe tábìlì fáwọn wo àwọn bi wọn. ẹ tó wá nínú rahman ọlọ́run tó tún gbáyè kò yá ni nínú kí ọlọ́run tó wá gbáyè ni pé ṣàpẹ́ kí dákàkà sọ ni wípé kò sí wàhálà rẹ̀ ọmọ ilé ẹ̀kọ́ kẹfẹ́ nínú náà ni kó náà bá àbá là tó wá gbáyè àwọn eléyìí tí ò bá pé ọmọ tó bá ní gan wọ́n á lọ kúrò tó bàlágà gan pé kò yóò bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé kó wà nù ọlọ́run pé kò ní wà mí. so ìdáhùn tí kìfèrè bá wulẹ̀ kú ẹ kí dúpẹ́ pé tọ́ ọlọ́run ti sànú jẹ ọlọ́run ti sànú jẹ tó yẹ pé ọ̀jẹ́ ọlọ́dàgbà kọ́ wá sọ pé náà mọ tẹ̀lé tí bàbá rẹ̀ ń ṣe torí pé lọ́pọ̀lọpọ̀ gbà tí bá sànú ọlọ́run tó ga tí bá sànú ọlọ́run tó ṣe kí ni o eré ìtọ́ ga ó kí ọmọ tó yàtọ̀ sí nǹkan tí bàbá rẹ̀ ń ṣe wọ́n yà ń ṣe àwọn náà ṣe ó alfatayani minna alama kana awadahu abu wabi àwọn kan mọ̀ kọ́ la ṣàì náà tó ti yé ọmọ ọmọ kọ̀ọ̀kan yóò mọ̀ wà lórí tí bàbá rẹ̀ bàbá rẹ̀ tó bá rọ̀ ọ́ fún tó bá tẹ̀ ẹ́ fún náà lọ́wọ́ mọ̀ sí torí tó áfíríkì tó bẹ̀rẹ̀ jọ tó bẹ̀rẹ̀ súnmọ́ jù ní pé ó sọ pé olóòpá yóò ti mú orin kan ní sọ́ọ̀sì yóò ti mọ àwọn ẹsẹ̀ àwọn ẹsẹ̀ orin kọ̀ọ̀kan tó tí ìwọ́sàn tó fi lè ní bá so ìdá mọ̀gẹ́lẹ́ bíi mùsùlùmí àwọn ọ̀jẹ́ kìtà ara gbé wa ó fún ọjọ́ pé àwọn agbẹ́dàjọ́ kan tó lé kalẹ̀ fáwọn ẹ̀gbẹ́ ah eré náà ti di àwọn kẹfẹ́ nínú yẹn bàbá sọ pé náà nínú àwọn àwọn àwọn mùsùlùmí alákọ̀ọ́kọ́ mi mẹ́sàlá akọ́ sọ pé àwọn kan ti tàwa kú fàbí àwọn kan sọ pé tọ̀ ẹ̀jẹ̀ ká kẹ́nu ló ní orí àlámọ̀ rí wọn torí tánà fi sọ pé Allahu alam mimma kanu amili tó ti yé àwọn kan sọ pé um fi nar máa bá ìhìn pé inú náà ni wọ́n wà kílẹ̀ rí tiwọn àyè tí wọ́n ní àwọn òbí wọn náà wọ́n mọ̀ tábà àwọn òbí wọn náà ní kàláàsì wọ́n mọ̀ jẹ́ pé kèfèrí ni wọ́n kèfèrí làwọn òbí wọn kàláàsì kèfèrí náà dẹ̀ ni nìyẹn. so ẹ̀dẹ̀ tí wọ́n á wo nínú ẹ̀rí táwọn ẹ̀ tún mú wa ni wípé nítorí náà nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa náà pé wà láyé lè dùn ká wà látẹ́rì ayọ̀ àtàtì ní sọ́ọ̀tù náà ilá fájìrán kàfàrọ̀ ẹ̀kí ló ń ṣáájú ẹ̀ wà láyé lè ilá fájìrán kàfàrọ̀ ẹ̀ wo sọ́ọ̀tù náà àti bá ní kúmọ́sáàfù náà so àwọn kèfèrí àwọn wọ̀nyí wọn ní bí nkankan àfẹ tó bá jẹ́ pò kí láyẹ̀ wàlà yẹ́lìdù náà wàlà yẹ́lìdù ilà fàájírọ́n kẹfàrọ̀ so wọn ní bí nkankan àfi tó bá jẹ́ pò kí tó jẹ́ kèfèrí àwọn ló ti bá wí wọ́n ní pé ìwọ́n náà mọ̀ látàdá látàdá lómi ká fẹ́ dá yára wọ́n jẹ́ kó sẹ́kù kèfèrí kankan tó gbé ní ntàdárù hom tó bá fi wọ́n sọ wọn ò sì ní bí wọn máa bí. <laughs> ẹ gẹ́tì nǹkan tó fẹ́ mu yọ pé wàláyà rí dùn ilà fájìrò kàfàrọ̀ kàmá ti sọ̀rọ̀ nàbí yìí lọ́nu ẹ sọ̀tọ̀ sàlám àbí ní abdul salatu wa salam. so onígbé sọ́wọ́ mọ̀ kékeré gbogbo ọmọ kékeré bá ti bí mùsùlùmá kan kẹfẹ́rí ni so táàdùn rẹ̀ àbáwá ìhìn ń fi náà kí ni àwọn fáwọn sọ àwọn fáwọn sọ á sọ pé á di ìkọ̀bíyá fi kọ́mi nù hìkọ́ ọ̀sọ̀tọ̀. ntọ́ sọ yìí tí nù sọ yìí àwọn ìjọ nù nìkan ní ntọ́ sọ yìí ó máa báwí torí kí ni bó la ti sọ bẹ́ẹ̀ torí pé nítorí sọ yìí náà wáhìyùn nítorí sọ wáhìyùn ọlọ́wọ́ bá ti bí màá igbe kò sí ní tí ó jáde nínú àwọn àwọn o àwọn àṣàbù wọn ju kí ni lọ o tí kèfèrí wọn ní ká wá fún yín níṣẹ́ ìbí ẹ̀ nígbà táwọn sálámà tí ó lọ táwọn táwọn kèfèrí sọ̀kò ma tí tọ́ ìfù tí mọ́lákù wà fi wọ́n lẹ̀ ṣe tó fẹ́ ọ̀rọ̀ tọ́lá mi sọ tako sí i tó láà kálukú sọ ìrẹ̀bí kí ni o bíi wáhàyí min Allah azza wa jalla tó dé nìyí tó yàtọ̀ pé ọ̀rọ̀ tó ṣe déédéé ti tàlẹ̀ sọ náà ni pé àwọn àdùn sọ àwọn eléyìí àdìgbò ọ̀rọ̀ yẹn náà kò fẹ́ kò fẹ́ lọ títí kò fẹ́ lọ títí sọ ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ náà nípa pé tọ́ àwọn yìí pé tọ́ kẹfìrí ni àwọn mọ́nsílá tó ń báyìí mọ́nsílá tó ń kẹ́lẹ́ àwọn ẹlẹ́yà tó jìnnà ni. àwọn mìíràn pè wọ́n ní àwọn asábìlà àrọ́f àwọn asábìlà àrọ́f jẹ́ pé wọ́n wà láàrin àlìjẹ́ndà àti àti iná ọ̀tọ̀ náà àlẹ́ sábà wọ hadith àti gbogbo dáńtà sọ pé fọwọ́ ọlọ́run bá ti nímọ̀ nípa ju wọn sàn muhimu tó fẹ́ mú lọ ni pé kò sí nǹkan ti ń ṣẹlẹ̀ nínú ayé àti tí ò tí kátà sọ ẹ́ ah, káṣí sọ pé mo lè ṣe báyìí ni o ìdarí báyìí ọlọ́run bá mọ tí ò bá rí yẹn ìdí wọn lè ṣe yẹn ìdí wọn lè ṣe yẹn tó o bá ṣe ọlọ́run bá mọ̀ bóyá yóò rí bó o ṣe rò pé yóò rí o àbúkọ yẹn ó fi jẹ́ pé inú ẹ̀kọ́ adáàbò ni wípé fàyín nàláwó kí ni wọ́n ṣe tẹ́sítà hàn mọ́lẹ̀ ṣèǹtọ́ wọ́n sọ wípé à láfa kádà làkádà kádà wípé tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n sọ pé àkádì mo ṣe báyìí ni o báyìí ni o là sọ pé lọ́

ẹ̀ńtọ́lọ̀ ń kára abẹ́rẹ́ kan ní ó fẹ́ wà kó dààmú jù bẹ́ẹ̀ lọ yóò kẹ́ ó lè kọ́ ọ lábẹ́ ẹ̀ńtà gbẹ̀rú yóò kiri ká yóò kẹ́ mọ dàwọ́ ẹ̀ńtà bàbá ṣé sọ́dọ̀ ẹ̀ńtà bàbá wà ní tọ́jà wà láì sáà gbogbo ṣe adìẹ ńláàgùn ẹ̀ńtọ́lọ̀ máa ti kára mẹ́rin mọ́ wà láì bíyàwó gbogbo dáadáa ayé ìsì ó ń bò ní ṣe ń ẹnìkan ilé ìjọ ẹ̀sùn mọ́ mi dáadáa ó náà ẹnìkan sọ fóun pé tó ẹ bá lè ṣe báyìí ṣe bá ó gbogbo ná gbogbo gbá bá ṣe é ṣe ní gbogbo ti wà ó di é e. tó máa ń dara ìlànà lọ́yọ̀ kí fún ọkọ rẹ fún Allah subhanahu wa ta'ala má ṣe é ṣe pé ṣe kan máa fi ronú ìyàwó kejì tó bá bẹ́ẹ̀ rẹ̀ lọkùnrin tó gbogbo nǹkan tó bá sẹ̀ sí wọn gbèsè àyè wa pátá ẹgbẹ́ pé pèlè tẹ́lẹ̀ sọ́dọ̀ wa kára wa kó bọ́ sí wọ́n gbé kárí mọ̀lẹ́dí sílẹ̀ ẹ̀ka kọ́dà ọ̀rọ̀ lọ wà máa ṣá fáàl nítorí tá a bá ti lé tó bá bọ́ sí àbí kò bá bọ́ sí káwọn kan láwọ́ kárí mo ti mọ̀ kí n ṣe báyìí àbí ẹ̀fẹ́ gbaṣẹ́ ẹlòmíì mẹ́rin tó lọ ah, kárí mo ti mọ̀ kí n parọ́ fún wọn díẹ̀ ní o bá lé tó pàpọ̀ ọlọ́run ọba ni tí o bá bọ́ sí ẹ̀sọ́ tó ọlọ́run ọba mọ̀ ká ló bọ́ sí ni o tí o bá tẹ̀yìn ẹ̀ yọ. wọn náà láàrin ẹ mẹ́rin mẹ́rin kan tó pé wà á sa àǹtakọ̀ òṣèyá ọwọ́ akẹ́rù làkùn wà á sa tòhíbù òṣèyá ọwọ́ sẹ́rù làkùn wọ́n lọ́ọ̀yà rẹ̀ wọ́n tún náà tà àlẹ́ mu nǹkan mímọ ẹgbẹ́ nífẹ̀ẹ́ pé hàn ah, kí jẹ̀rí ṣe ẹgbà kí kíndé ẹ̀jẹ̀ bọ́ sí kí kí sàn ẹ̀jẹ̀ gbà kí bàbú ẹ̀jẹ̀ ṣe ọlọ́run dẹ̀ máa tilẹ̀kùn ẹ̀ ìyẹn náà agbọ́dọ̀ ti wá jẹ́ so ìdá kéèyàn kẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn yìí pé ọlọ́run bá subhanahu wa ta'ala kò bọ́ sí anything tí o bá rí kó jẹ nínú ìgbésò gbèsè ayé wa ẹ̀fọ́n ìdẹ̀kọ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lè ká ìlà àtà àtẹ́fọ̀rọ̀wó lè ká ìlà àtà àfàlàbà fà àtàkùn kẹ́mi bàmọ́ ẹ bá náà àbàjẹ́ òdì lórí ntẹ́ ẹ bá létí ìwà bọ́sẹ̀ lọ́nà nítorí ẹ̀ ẹ mọ́ṣọ́ àfà tí bá tiẹ̀ lọ́lẹ́gbẹ̀ẹ́ kan ni tó kọ́ mọ̀ wípé ní tá à ń lé tá ń sọ kó dà yín náà ọlọ́run ló mọ tí òwá tó wà ní nínú hmm. àrọ́ yìí rẹ̀ tó jẹ́ pé wà lámú yàgò fàálẹ́ ìṣe kọ́bìlà ìyàkúlókọ́ ó wà á límẹ́ máa wù màmì lúúrẹ́ kọ́bìlà ìyàkúlókọ́ ó ọlọ́run bá ti mọ tí kò wọ́n mọ̀ ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ mi ọlọ́run ló mọ̀ tó bá bí tó bá bí ọkùnrin ọlọ́run ló mọ̀ ẹni tí ìbá fi ojú ẹ̀ rí ẹ̀ẹ́dẹ̀gbẹ́ e ìgbésẹ̀ ti máa ronú náà ilé òde ẹ̀rọ orin tọ́lọ̀ ọ̀bà so tó bá yẹ pa abálẹ̀ gbé àwọn nǹkan yìí yé báyìí wípé ẹni tọ́mọ rẹ kú tó gbé ah, ọmọ yẹn àkàlàbù ah, kìnnìkan kí tó ti yàrá yẹn kò sí tó fi mọ̀ tó tẹ́gbẹ́ ó ṣe dáadáa lónìí tó bá dẹ̀dọ̀ ọ̀la ìdákùnrin ló ń máa ṣe tẹ́gbẹ́ àti ìdàbẹ́ mi sọ̀rọ̀ yìí pé ọ̀yìn àrọ́jù làyàmán bí àmàlà àwọn ìlẹ̀jẹ̀ nà hàtà máa yẹkùn báyìí náà wáyìí náà ìlà dọ̀rọ̀ fọyọ́ fi kọ́ lẹ́yìn kìtà fọyọ́ àmàlà àmàlà àyìn náà fọlẹ́ àbùdìlá. ó ti lọ wọ bẹ̀ tó ti ẹni sè so tábà fẹ́ ṣe nǹkan tó bá ṣe ṣe káàmù ọlọ́run bá mọ̀ jùlọ tábà fẹ́ ṣe nǹkan tí ò bá ṣe ṣe káàmù pé tó ọlọ́run mọ̀ tá a bá rí ṣe bí ìbá ṣe rí ọlọ́run mọ̀ bí ìbá ṣe rí eléyàn yóò jẹ́ ká ní ìsinmi tó pọ̀ nínú ìgbésí ayé wa bákan náà yóò jẹ́ kẹ́sìn wa yóò jẹ́ kó dúró déédéé so insha Allah tẹ́fìdì àdàn kọ́dọ̀ àní lílọ jù báyìí lọ torí pé àti pẹ́ká tó bẹ̀rẹ̀ káwọn bínú torí ọlọ́run dáwà kan náà ni ó ti dáwà dúró náà àdàlọ́ àmì náà mi kó sọ àkóńtà láì gbà ní ìjọ á lè rìn dáadáa bọ̀ kókó ta sáàmù lónìí ni wípé ọlọ́run bá ti mọ gbogbo nǹkan pátá abẹ́ẹ̀kọ́ ni a ti sẹ́ra yín fún wa pé àwọn aládùn mùṣìríkí àwọn ọmọ àwọn ẹlẹ́bọ ọ̀rọ̀ táwọn àbá sọ ní orí wọn tó ti bẹ́ẹ̀ súnmọ́ òdodo jù àṣàlàyé ẹ̀fọ́ wa ẹ̀sẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala an yuwaffiqa al-jamia lima yuhibbu wa yarda Allahu a'lam kí Allah subhanahu wa ta'ala kó ṣe ìjókòó yìí ní ìbáṣepọ̀ dáadáa kó ṣe ìwà lójú ọ̀gbìn fún ẹ̀kọ́ kan àwọn aṣèkọ̀ọ́ tí ọ̀rọ̀